وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليلتي يتوقف الله أشي والصلاة هو النبوة محمد معذرة لا تا صلاتنا قبام مع يد النبي أتي أو ما صحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa fi ẹjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà àgbà tẹ̀síwájú bí kébìlì láì ta'ala inú àlàyé kíra salatatul usul tí gbogbo wa máa ń pè ní ọ̀sàlẹ̀ àti pàkíyèsí níbẹ̀rẹ̀ nípa ọ̀tọ̀ ní tíra tí ń jẹ́ alùpùsùlù ọ̀sàlẹ̀ èyí ń kéré sí ọ̀tọ̀ wá ní ìsàlẹ̀ àti ìsùlù ilé tí à ń ké lọ́wọ́ báyìí náà ọlọ́mọṣà àlùbáríkà sí gbogbo ẹ̀. على كل akọ̀tún ìjókòó náà ní àwàlórí ẹ̀ lásàlẹ̀ yìí ibi àwa kí ń dé oníbi ma'arifatu nabi sallallahu alayhi wa sallam ká dá annabuwa muhammadu ma sallallahu alayhi wa sallam a sì máa ní mímọ̀ tó yẹ kí a fi máa òun làfáà jù fún wa a máa wá èyí tí èsì tọ́lọ́ nínú ọ̀rọ̀ tí èsì tàgbàmí ọlọ́dà kò má tó tẹnu wá jáde ọ̀rọ̀ ìfẹ́nú ọ̀rọ̀ èmi náà ń bí kí ni ó ṣẹlẹ̀ tí olùwádà kò má ṣàlàwà nílẹ̀ òkú bá sọ ọlọ́mọṣẹ́ àti òṣèlédè qala Allah òṣèlédè qala Rasul òṣèlédè qala sahaba sọ́mù. Alhamdulillah ah. wa salatu wa salam قال المصنف رحمه الله تعالى والهجرة انتقال من بلد الشرك إلى بلد الإسلام والهجرة فريضة على هذه الأمة من بلد الشرك إلى بلد الإسلام وهي باقية إلى أن تقوم الساعة والدليل قوله تعالى إن الذين توفاهم الملائكة ظالمين قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الارض قالوا الم تكن ارض الله واسعه قد هاجروا فيها فاولئك شهوات جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلتهم ولا يهتدون كثيرا فأولئك عفى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا وقوله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون قال البغوي رحمه الله قال البغوي قال البغوي قال البغوي هذا عالم جليل من أكابر علماء السنة من أكابر علماء وهو من أئمة الإسلام المسلمين ها الإمام البغوي عليه رحمة الله ليس البغوي إنما هو بغوي قال البغوي رحمه الله تعالى رحمه الله رحمة الله نزول هذه الآية من بركة أهل العلم ومما شرف الله به العلماء أنهم إذا ذكر اسمهم يترحموا عليهم وترحموا عليهم لذلك لا تبخل بالترحم على بالترحم على أهل العلم nínú iyì tọ́lọ́wọ́ ọba kó bá wọn ní mímọ́ oníke gbogbo dọ́tà bá ti ń dákọ̀ wọn àmọ́ wá ṣàdúrà fún wọn pé wà ṣá ìwọ náà wọ́n aṣáhùn rẹ̀ má ṣáhùn sáwọn àǹfà ahùn kí ni ilé ìtàwé nìsín ahùn ọ̀sọ̀rọ̀sọ̀ ahùn ká má ṣàdúrà fún un ìyẹn ló fa ìtọ́nà àwọn àlùfáà tí wọ́n ti lọ ó ní ọ̀rọ̀ àwọn èèyàn máa jọ wá lójú àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa wọ́n kéwú lọ́dọ̀ wa wọ́n wá mọ̀ lọ́dọ̀ wa ó ti wá máa sọ̀rọ̀ ń pa wá wà láàyè sáwà hàmúnà àlẹ́yìn àwọn ìdí ẹ̀ tó wá sàdúrà fún wa tàbí orí ta sí ìdíre àwọn àlùfáà tí wọ́n ti lọ wọ́n ṣe wá lóore abáà ṣe wá lóore bí ẹ bá ṣe pé wọ́n ti ṣe wá lóore ní àìmọye àwọn ọjà olùdàpọ̀ táwọn ìfẹ́ mọ́ ta ìsìláàmù lójúrú gbogbo àwọn alùkùránì takọ̀ta wọn àdéhìí takọ̀ra wọn àdéhìí takọ̀ra wọn àdéhìí takọ̀ra wọn àdéhìí takọ̀ra wọn àdéhìí àwọn àlùfáà ti fi ṣe lẹ̀ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ wàhálà làbá ń bọ̀ láti ṣe ìdáwà ti gbé bí ọ̀rọ̀ àwọn onímọ̀ ẹ̀jẹ̀ àwọn ìṣàdúrà fún un kọ́ ọ̀nà ìgbà ọ̀rọ̀ yìí. سبب على الهجرة من السنة قوله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها فلما استمر في المدينة طيب طيب هذه المسألة إنه إنسان لمن من بعض ìjọ apá ti ń sọ̀rọ̀ pa صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam الهجرة náà òun ni ìṣẹ̀lẹ̀ ńlá ní hijirọ́ ìgbésí ayé àdìlẹ́bí ó sì kú lọ́dínárì ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ tó mí àlẹ́bí náà rẹ̀ kò ízì sáfà ìlú tó bíyàn sí ìlú téèyàn dàgbà sí ìlú téèyàn ti ṣègbésí ayé ìlú tá a fẹ́yàwó sí tá a bímọ sí wọ́n lọ fi sọ lè náà lọ kó ojú ọmọ lọ bínú mi yóò ní lára yóò ní lára ìyẹn ló fa ànábì nígbà ànábì ní ẹkọ mọ́ká àríga aláìláha ìlọ́lá ó lágbára púpọ̀ ó mi ànábì náà lànàbì lè má sábà sọ kí ní kí n pa àlú mọ́ká pé á ah, ìrẹ́ mọ́ká nínú ìlú ta fẹ́rẹ̀ wọn bí wá bí ẹ ṣe pé bọ́rọ̀ ti jẹ́ pé mo gbọ́dọ̀ jáde ní ìbá ti jáde kó nínú rẹ̀ mọ́ká ìlú ni torí ẹ̀ bá tó wá jẹ́ pé ọdúnládé yẹn kàn gbèlú mọ́kà ó kàn fẹ́ràn mọ́kà naturally ló gbogbo àwa mùsùlùmí lè ní ọ̀gbọ́dọ̀ mọ́ fẹ́ràn mọ́kà ọ̀fẹ́ràn mọ́kà àbọ̀ fẹ́ràn mọ́kà ọ̀gbọ́dọ̀ mọ́ fẹ́ràn mọ́kà àbí ẹgbẹ́ ẹni tí ò bá fẹ́ràn mọ́kà kò náwó ká jẹ ìdáhùn lálẹ́ òsì gbogbo ara la gbogbo wa ló ti dá ọlọ́run jẹ́ adé Mẹ́dínà ọlọ́run jẹ́ aṣẹ́ hajj ọlọ́wọ́ sì já sí ọmọrọ. allah allah allah rabi ìyẹn ní máa fẹ́ nínú ìlú mọ́ta kí ni òun sì máa máa dùn. ti ń wọ ardùmọ̀ká kápọ̀ sí wọ harọ níbi títẹ̀ kí náà kan ìfọ̀kànbalẹ̀ ó ti balẹ̀ ayé rẹ̀ gbogbo onímọ̀. tẹ́yìn sáà kò gbogbo àdánwò tí bá bẹ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà láyọ̀ sí

àwọn àsìkò tọ́lọ̀ ń kádàrá pé mi máa ń bẹ mo rí ní láǹfààní àti bọ́ sílẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀hùn kò bá jẹ́ mọ̀dínà lákọ́kọ́ lọ ní o kò bá jẹ́ mọ̀ká lákọ́kọ́ lọ ní o wọn á dé mọ̀dínà yóò sì tún máa wù mí ní mo tó fẹ́ padà sí mọ̀ká níbi tí wọ́n pílánì láti lọ́mọ́ká dé mọ̀dínà àbí mọ̀dínà lákọ́kọ́ dé lọ́mọ́ká tún á wo kí ní kẹ́kẹ́ sí mọ̀dínà bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn mọ̀ṣáyé àwọn àlùfáà àwọn àtàwọn mẹ́tẹ́ kọ́lá yìí fi mọ́ ká lórí gbẹ̀yìn ìdọ̀wáyé limaada lẹ́yìn aṣọ́rọ̀ ìbáàdì sàfihà wọn wọ ká wọn lè tún iná rẹ̀ kà lọ. níwájú wà bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó kà máa balẹ̀ gbogbo mẹ́mórì rẹ̀ yóò bá ọkọ̀ rẹ̀ ó kà àlàáfíà ó jẹ́ bá gbèsè ayé rẹ̀ gbogbo iṣẹ́ ìbára iṣẹ́ nàìjíríà kò sówó yé kò sí káàsì yé kò sí iṣẹ́ ọba ti débẹ̀ ọgbàgbé pé kò sówó nàìjíríà. ọlọ́dà kò má sábà ṣe rán اللهم بلغنا رمضان oṣù rọmọdọ́n ló bá wa láyé ó bá bá wa láyé àwa fún ẹ ojú tó fi máa ń kà ní rọmọdọ́n ẹ ṣàbíjàmá ẹ bọ́ bá sàmì tèmi jẹ́ náà ó lè dé ní má tún sàwọn àmì fún mi bá ń sàmì ẹ̀rọ náà lọ ìṣàkóso gbogbo aná láti ìdílé lágbára rẹ àmọ́ ìfẹ́ bá ká ó gbọ́dọ̀ máa wà lẹ́nu ẹ̀rẹ́ tẹ̀lé oṣù mi bó bá ku ẹnu pé àní pọ́pátì kankan ní ayé mọ́kọjá pa ní káàbà lọ́mọ́ká hàn ويكفينا شرفا أن لنا الكعبة وليس لغيرنا مثل الكعبة أطوى مسلمين فهذه فهلا الكعبة gbogbo ẹ̀sùn táwọn ẹlòmíì mọ́ sí láyé ẹgbẹ́ lọ rí múrù kàábà wà ẹ lọ rí múrù àwọn kan tó àwọn tó máa ń bọ tó máa ń bọ àwọn nǹkan mi lẹ́yìn ọ̀nà àwọn ní àwọn náà wá dá sí níkàlẹ́ pé gbogbo bí àwọn tó bá máa ń ṣe bọ́lá gbé kan wà àwọn náà dalẹ̀ àmọ́wọ̀n àríkí lọ́dọọdún ní wọ́n bá ṣe ó lè rí ṣe every four four years kan ní ìrẹ́jọ pọ̀ tó máa ń pè ẹ̀sìn wọn kí ní tó máa ń ṣe yẹn mọ́ bí four four years or three three years àwọn náà wọ́n pọ̀ millions of people millions of people ní wọ́n wà. àmọ́ tó kọ́rọ̀ yàtọ̀ rẹ̀ bá ti wá máa ń lọ ọkàn ìrọ̀lẹ́ a mùsùlùmí dáwà bá lọ mọ́ká àtàlọ àjìdálọ ìfíkì ìdáwà mọ́ ní àwọn ẹni ní ìṣọwọ́sọ́ ọmọtọ́ lọ nílé mọ́ká ọlọ́dọ̀ kan lọ lọ́pẹ̀dá sọ́bíá olùsọmọ ráìtà kan tó ló sójú kan bẹ́ẹ̀ torí gbóhùn owó wọlé tó kàn lọ mọ́ká ó sì dé kẹ́kọ̀ọ́ lọ nílé rẹ̀ wọ́n sọ ilé tó sọ fún ọba tó ní mọ́ká sùpáàrùn wa lóòótọ́ ọ̀wọ́ tó bá débẹ̀ tó mọ náà tó fẹ́ lọ rí sìn lọ́ọ́ gbogbo sẹ́kí ọwọ́ rẹ lòmí ìwọ́n tó máa bí ààrẹ kí ṣe mọ́kàtí lé iná sí bàbá yìí nínú lòpé sáyé jẹ bàbá ẹ torí pé ó kàn wá ní kì í ṣe pó ní ta torí ẹ̀ ń lọ kò sí iná kò sí flaps wọ́n ẹni tí ó rí adùn ìlọmọ́tà ó lẹ́ tó ti lọ rèé pèpè ẹ̀mí ààrẹ pẹ̀lú sincerity ìkíláàsì ti ń gbàgbọ́ láti lé tó bá dọ̀hùn gbogbo tá à ń sọ ilé ah, ọmọ فإذا أن البيت مثابة للناس وأمنا من هو رسول الله bóò lò síwá ọ̀rọ̀ lọ́wọ́ síwá níṣẹ́ ọ́dí gbogbo àtọ́bá jọrù yóò mọ̀ ìgbọ́ ọmọ nípa wà lójú wọ́n tún abọ́dá àtún ajá sí ilé náà lẹ́nu rí ìlú náà lẹ́rí ìlú náà lẹ́rí ẹlọ́mọta àti ọlọ́mọta nípa kan wà abẹ́rẹ́ ọmọ lọ́wọ́ subhanahu wa ta'ala alọ́túnlọ alọ́túnlọ ọlọ́mọta àpálẹ́sẹ̀ fún wa alọ́túnlọ alọ́túnlọ ọlọ́mọta àpálẹ́sẹ̀ fún wa gbogbo àdúrà tó ní kálukú wa náà ti ń bẹ náà kọ́nà mọ́ṣá sí wọn. ń bo láti lọ́bẹ̀ jọ máa ọ̀rọ̀ ìjẹ́ra lásán díbẹ̀. dákun táwa tàbí lẹ́yìn bá ní ọ̀ká lọ múra sí ọ̀pọ̀dọ́ náà lọ àbọ̀ nínú. ẹnì kan yìí ti tàdúrà fún mi o ẹgbẹ́ náà kọ́nà jáde àlọ́ gbà ẹ̀ dàbí lára. ìgbà tó pàdé mi ní ọmọ wọ́n ní àpọ̀lú òkú ọlọ́run ẹ máa wá báyìí lọ́dọọdún gbogbo bá àtàṣe tó bá tó wù yìí ẹ máa kọ́ àwọn ìyàwó yín wá ẹ máa kọ́ àwọn ọmọ wa gbogbo ẹni wá kó sábà ṣe yìí nǹkan wá parí ẹ̀ ó ní kó dà yìí tó wá máa kọ́ àwọn ọmọ tí wá ọlọ́jẹ́ lè mọ ẹni kó lọ. wájú wa yìí sùn wo gbogbo ẹ̀ wọ́n wà nínú wa fi ṣèwà pátá ìdánilẹ́sìn láàrin ẹ̀rẹ́ ìjọba ní bóyá two million ní kógbó àmọ́ kí ní ìdẹ̀ lọ́wọ́ lọ ẹ lọ abẹ́ ẹ̀ lọ àmọ́ àwọn èèyàn tó wà yìí sì mú wọn dání ní sùn nígbà tẹ̀lé lọ irú ẹ̀yọ ní tẹ̀ gbádùn tó bá lọ á dùn wọ káàkiri ẹ bá wa wá mú tún lọ àní múlò àwọn máa dání ìwọ náà mọ́ra rẹ̀ ní lọ́wọ́ sọ àwọn mọ́ra rẹ̀ tó bá mọ̀ pé tó bá dé wọ́n lọ ìwọ náà ló tún bá látàlẹ́yìn wọ́n á ti ṣe dáadáa lọ́wọ́ fọkànbalẹ̀ ìṣá tádùn àbá ti gbà ní kọ̀ọ̀kan rántí rẹ̀ ó yé àbí òye ẹ bá ó dá ẹ bá bó ni kookan ti ọdẹni ọlọ́run ọlọ́run ìṣá tọ́yì alákùnrin ẹ̀rẹ̀ jọba á níbo láti lọ mo lati bọ̀ ní pé alihijira alimaba anabi sọlọ lọ àlọ sọlọ hajara min balẹ̀ mẹ́ta ìlà ìlà ìlà ìlà. èèmì àfàwà sọ fún wa pé wà bá àdáhà omèrọ̀dì lè hejìrọ̀ sí ìlànà Madina ẹ̀yìn tó pa nẹ́bì láti ẹ̀mọ kírun tó kírun fún ìdíjọ́dún mẹ́ta nínú òkú mẹ́ta ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ wá pa nẹ́bì láti pé kókó nínú mẹ́ka kó máa lọ Madina. lábẹ́ ẹ̀bẹ̀ náà ẹ̀kọ́ kan tó wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí àjọyọ̀ sọ̀rọ̀ wà ìjọ tá ànábì ó jáde lé ọlọ́wọ́n bá tóbi lọ́ba máa ó jẹ́ déédé àkókò táwọn kìbèrè náà fi ń plan mọ́ wo ìjọ náà tó bá náà dìde ọ̀lọ́ ànábì wa sọ̀rọ̀ díẹ̀ fún ọgbọ́n tó ṣe olúwa ọlọ́run tí wọ́n pàṣẹ pé ní káwọn ń lọ àwọn ti ń lọ wọ́n ti ń lọ wọ́n ti ń lọ àfàwọn díẹ̀ díẹ̀ because ẹni wọ́n ń control rẹ̀ ní wọ́n ní control rẹ̀ ìjọ wọn tó bá nẹ́bí pé mọ́ àwọn ọlọ́wọ́ àwọn kèlè rí joan fúlàní pé ọkùnrin ìṣá ní yẹjú ọ̀rọ̀ rẹ̀ ní àwọn àgbègbè lálẹ́ òní lẹ́yìn ní lápá bá sì ṣe parí sí kì í ṣe báwọn ẹ̀ka láàárín nínú wa tẹ́ bá wá pátá tí àwọn ẹbí rẹ̀ ó lè wá jà gbógun tàwọn ẹni náà ọ̀nà táwọn ìgbà ní pé gbogbo ìran kọ̀ọ̀kan ní ẹ̀dá ọmọjọ́ ilé ibi agbolegiriga agbolegiriga ìrànlọ́gọ́ ìrànlọ́gọ́ ẹ̀mọ́ ọmọ ọkùnrin kọ̀ọ̀kan wa kọ́ sì gbọ́dọ̀ àdáyé àwọn àlùkò lákàmúlẹ́lú bàbá ti kàmúlẹ́ gbogbo àlàáfíà nìkan rẹ̀. tó ń dán bá níta ń pa gbogbo ó lè jáde pé àwọn làwọn pa. òun tó tó bá fi sí òun. ọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ ọlọ́rí ànábì alẹ́ yìí lọ́kọ̀ ònú maka alẹ́ yìí lọ́jọ́ gíní lọ́kọ̀ ònú maka alẹ́ yìí anábì wa sọ fún Abubakar Abubakar olùwàkiri kí n yọ jáde báyìí ogun èyí ní ìdájọ Abubakar asọ́ṣùbà asọ́ṣùbà tí mo lè tẹ̀lé yín kájọ máa lọ kò sí láì kó láti rìn báyìí báyìí báyìí báyìí báyìí láti pàdé múra iṣẹ́ kalẹ̀ ẹ̀pàdé ìlú báyìí aago ẹ̀ṣẹ̀ báyìí láti rìn àwọn kìtìrì àwọn ẹlọ́gbọ̀n kò fọ́ àkùrẹ́jì àwọn akọ̀rọ̀ àwọn náwà dọ́lé ànáyì ọlọ́run fẹ́ fi àjùlọ rẹ̀ hàn wọn láti wá péjọ síta lé ànáyì sísá àti wá nílé alùpùpù mú pẹ̀lá rẹ̀ ó kú bò láti wọlé bò láti bò láti wọlé ànáyì kí ló ń jẹ Ah. àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ìtàyẹ̀ náà ni wọ́n fi wọ́n náà jẹ́ ìbá àlàwà náà gbogbo àmọ́nà alámọ̀ẹ́mẹ̀ tí wọ́n ń bẹ lọ́wọ́ ànábì ànábì wa pé àníjòkó ńgbà lágbàdá lórí ńgbà lágbàdá lórí ńgbà ńgbé èlé bá lọ tán tí ká lùkú wájú débi àà ah, ó sì fún olúùlú olówó ni ó jọ jẹ́ ní tẹ́tọ́sán tán ó ti sọ fẹ́ tó lọ tẹ́tọ́sán yìí Ah, àà mo mọ̀ kó aṣọ kan mo kó bá òní ah, ẹgbàá mi bẹ lọ́wọ́ rẹ̀ òní anábì wá yẹn ju gbogbo ẹ̀ fún àlí ibi náà ti bá lọ anábì wá lè rí àlí oníbùsùn mi lọ sọ sí tọ́ ní àlè anábì dájú آية جعلنا من بين أيديهم سدا ومن خلفهم فأغشيناهم فهم لها أملك وأنكي níbi àwọn wà náà láti ti ní sùn lọ mẹ́rin kì í sọ̀rọ̀ tó ọjọ́ ìrẹ̀ pápá o ń jókòó wọn àwọn ọmọ bẹ́ẹ̀ náà ni wọ́n àrídọ̀ mọ́ wọ́n àrídọ̀ tẹ́ wàdé ni wọ́n kọjá lọ káàdì mọ́mọ́ dáwùtù ló yẹ fẹ́ ọdún àwọn ará máa wọ́n ti wọ́n wọn lórí rẹ̀ ó sì fi wọn kálukú tó wà lọ. ìgbà wọn kálukú wọn ṣe ah ó yà fún dàbí ẹwọlé ẹnì kankan tó ò ti rí àná nígbà tó wọlé táyà lẹ́yìn ló dé àwọn ọmọ náà wà ìyíra ọjọ́ pàdé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìwé

ó yá máa lọ sí ìjọba mi sáwò ẹ̀ ń tóbi pẹ̀lú ìjọba mi sáwò ìjọba mi sáwò yẹn subhanallah lẹ́yìn níta ń rí iná lẹ́yìn níta ń rí lásìkò tí wà yìí ẹni ó bá gún bẹ́ẹ̀ ọmọ ẹ̀fẹ́ ìkọlọ́gùn lájọ mo ní lọ́mọ́ sàlẹ̀ mo ti mú fẹ́ gún bẹ́ẹ̀ ẹni ó fẹ́ mú mi lọ́sùn sàlẹ̀ mi ọdún àkọ́kọ́ orúkọ ẹ̀rọ bẹ́ẹ̀ wá parí kò ní èlò ní ìmọ̀lẹ̀ ń bọ̀ ní ìdẹ́gbà tó bá kàrà wá àwa rí lọ́dún ìdẹ́gbà tó bá tó bọ́ sínú rọ̀mọ̀dán wọn ni ó yẹ ẹja lọ inú àwẹ̀ la wà ẹ bá ní ilé gbúgbẹ ọ̀nà jẹ́ ti tàwọn rọ̀mọ̀dán náà náà délẹ̀ yìí irú wa ni ó tún láti kó ájì ó bá tó lẹ ẹni ni náà ara rẹ̀ á èmi lè mi lọ́dún ilé náà gbọ́dọ̀ strong that ó ti láti tó bá lọ sí bẹ́ẹ̀ ni ó ní bí yẹn fẹ́ gbobẹ̀ láti lè fẹ́ fẹ́ dé bí inú wò táà nìyẹn ti wà gẹ́gẹ́ àtẹ̀mọ́tẹ́ mẹ́rin tí ó lè yà ìwé àpàtì wákàtí méjì ìtẹ̀jẹ̀ olùgbé tó wá ṣe iṣẹ́ kan mẹ́rin lásán káyọ̀ jẹ́ mẹ́rin tó bá dá ó ké ní ẹ̀mọ̀ mi hẹlẹ hẹlẹ ìpínlẹ̀ bá dé bẹ̀gẹ́ ọkọ̀ wálé kan sí náà ó ẹni wa ni nínú tó fi wá máa ń wò ní pé ee ojú Islam ni ó ní ètò ọmọ pọ́nà ọba ló rà nẹ́bí iṣẹ́ irú bẹ̀yẹn kí lásìkò ìgbẹ̀dẹ́ ti dáhùn yẹn pé nírúgbà náà lójú wa lójú àrùn pé nírúgbà náà kìí ṣe sáwọn èèyàn mọ́ sábà ìwà wá pé àtẹnudíra ẹlọ ní kòtò ìbẹ̀lẹ̀ sì wà fún ibi ọjọ́ mẹ́ta ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta sọlọ́wọ́ àlọ́sọ sọlọ́wọ́ àlọ́sọ. ìgbà wà bẹ́ẹ̀ ihò bọ́ọ̀lù jàbàlẹ̀ sáwòrì yìí tọ́lómi máa da pọ̀ ní gọ́ọ̀rù ṣìrọ̀ gọ́ọ̀rù ṣìrọ̀ lànàbí kọ́kọ́ máa ń wà ṣáájú ká tó gbèdìde ní pé òjíṣẹ́ gọ́ọ̀rù ṣìrọ̀ ní jìbì nílùú ti lọ ní bá tí ti ń ké ta kàlá náà fún pé ẹ̀kọ́ wọ́n bí ànábì wà gbàdọ̀rọ̀ ìdíra gọ́ọ̀rù jábálì jábálì sáwọ̀ tọ́ fúláyé jáde nígbàdọ̀ àwọn èèyàn máa ń pa irọ́ kan irọ́ ni òun kí mo pé ìwọ wọn bá wọn parọ́ nǹkan ayé wọn wò ká ní káńpẹ́ nìkan ní kẹ́kì yìí ní kẹ́kì yìí ti ń dé fa ń di fa nù kúránì kúránì èwo kúránì èwo sọ wẹ́n tó a fi dín ní nǹkan ní sáyẹ́dì ìgbà àti náà bẹ̀rẹ̀ àbá àtàyè ìgbà àgbàlá ìjọ ní olórí àpò àṣẹ tí yóò sí nínú òdìbánu kúránì òwò òdì tó kọ rẹ nínú kúránì òwò. wọ́n nígbò délẹ̀ kó ló wá bí bá tí wọ́n sọ bá àwọn kèbè rí pé inú kò tó yílà mẹ́rin wà wọ́n ní àwọn tó máa sọ rẹ̀ wọ́n mọ̀ pa àwọn ọmọ ló sì yọ ìrọ̀ bí mo pé ìrọ̀ ó sì wọ́n nígbò tó wá bí bá tán ó wá ń yọjú pé ẹyìn kan lòun rí ànẹ́bí pé ojú wa funfun kó wá ní àwọn kèbè rí wọn bá jẹ́ ẹ̀yìn ojúkọ ilé ẹ̀yìn alágbàlérè aláǹtakò tó wá takò bí ojú wo tàbí ló lóyún wọn kọ aláǹtakò àdánù tí ẹ bá dẹrẹ parọ ẹgbẹ parọ tí ó méjì sẹyìn àwọn bò ló ti tẹlẹ ẹjọ náà ìyẹn kan kò dé bá tẹsí yóò dé bá wọn àti máa rẹyìn gbà nàbí wa wọn débi kòtò ó làwọn wá tó wá wà ń bẹ wọn wá ń sọ̀rọ̀ lókè ibi tí ọ̀rọ̀ tó wá jáde ní abúbákìrì níjọ́ náà bóò ti wò kìí àwọn yìí tí wọ́n gbọ́n sí ìyá lẹ́yìn kán bá kàn lè wọlẹ̀ nítorí kò lè kọ́kàn wọlẹ̀ báyìí kán bá ilé wọlẹ̀ wọ́n yà wọ́n so àwọn akíwá ní tẹ́ bá mọ̀ wọlẹ̀ wọ́n yìí wá meanwhile ìjọ ànábì ti kú ònà mọ́ká káwọn ní kójú lọ náà ti kéde pé gbogbo ẹni tó bá ilé báwọn rí wọn mọ́ nǹkan báyìí làwọn ogun ọlá báyìí làwọn ó da ìyàwó obìnrin báyìí làwọn ní ó fẹ́ ilé báyìí làwọn ó ṣe tó kálukú ti wà yíká pé èmi mo gbọ́dọ̀ rí èmi ní rí èmi máa mú wálé kọ́ni rẹ̀ pé ìwákùwà lóbìnrin wá nǹkan bẹ́ẹ̀ lọ́dún wà nígbà Muhammad jọ tó wá dídẹ̀ tán ìjẹ́ kákan òwò bẹ́ẹ̀ tábà ilé lójú wọlé wọ́n rí wà alájúkáì ákìlọ̀ ń pìlẹ̀ táwọn kí lọ bẹ́ẹ̀ tó pẹ̀ ní kìkan sí ilẹ̀ láyé kan tọ́nà wọn hmm. bá ń kìkẹ́ tàwọn lẹ́yìn máa kàkà wọ́n mọ́ bẹ̀rù iná wọ́n àmà àmì ibi àwọn ayélujára ní ìgbẹ̀gbẹ̀lú wọn bẹ̀ ẹ mọ́ jẹ́ ìtẹ̀yìn tí bá ní kàkà gbogbo ilẹ̀ tẹ́wọ́ bẹ̀rẹ̀ tí fi kú ọmọ ẹ̀ láàká sọ iye kí ẹjẹ́ àwọn olókùnkùn yìí ibi tí wọ́n mọ̀ láwọn wà nẹ́bí nílẹ̀ wọ́n sì rojọ́ wọn wá wà báyìí láti lọ ẹ̀yìn mẹ́ta tó wá kú nínú sí wọ́n tó wá bẹ̀rẹ̀ ọ̀nà táwọn èèyàn wá mọ̀ أمر بالهجرة إلى المدينة بعد ذلك الشيء جرامي àsìkò yóò nígbà wá tó rà tún ní sẹ́rọ̀fù wa ló mú síra yìí àlàyé ráńpẹ́ mi lọ ó dáa sáà gbàgbà tí wọ́n ta lẹ́yìn àlàyé òní tó ní ó ti ń fẹ́ àtúnbẹ́ tó fẹ́ wọn lọ́wọ́ lọ́ra ní wájú ní fi tó ṣe àtijọ́ parí síra yìí lọ́sẹ̀ ọlọ́mọṣá ṣe wọn lọ́wọ́. àwa ṣe ìjọba yìí. fàrí ala hadhihi al-ummah a máa ṣe ìjírá kúrò níbi tá a bá ti rí bí sílọ̀ gbogbo pé gbogbo olùtá bá wà tá a bá ti rí bí sílọ̀ níbẹ̀ tán ìjà kírun bẹ́ẹ̀ tán Islam wa dáadáa dandan ní ká máa kúrò nínú òwúrò bẹ́ẹ̀ dandan ni fún mùsùlùmí kó kú min baladi ṣẹ́ẹ̀kì ìlà baladi islam gbogbo ọjọ́ tá a bá ti ń bẹ nínú ìlú tó ti ń bọ́ lọ́wọ́ ọba wúru mú àtẹnika ń bẹ̀ mọ́ lọ ní islam wàhúnà masala masala kan wà ń bẹ láàrin ìlú ni ìlú wo ni baladi ṣẹ́ẹ̀kì ìlú wo sì ni baladi islam àwọn afáàfin ìlú sọlá kò ní ìtàn lọ́wọ́ wọ́n ní dáàrò kófórí àti dáàrò ìmà ẹ̀kẹ́ kí jẹma ibi tó ń pè ní dáàrò kófórí ó ní ìlú tó ṣe pé ìlú ìgbọ́lọ́wọ́ ọba ogun ìlú ìṣekèfè sọ́lọ́ ibi tó ń pè ní dáàrò ìmà onídá ìlú Islam tọ̀ kí láàfi wá mọ̀ wọ́n táàbí sọ pé ìlú yìí ó ìlú kúfùrù ni ìlú yìí o ìlú ìsìláàmù ni àwọn àlùfáà kódà tó fi dàsìkò tó fi di zamani wa láti jọ wá dàsìkò yìí ẹnu wọn yìí tí kò lórí tí láti mọ jọ́ọ̀jì ìlú kan pẹ̀lú kúfùrù ni àwọn nínú àwọn àlùfáà ní láti jọ́ọ̀jì ẹ̀yẹ ìdàdọ́ àrùn kúfùrù fi bàlàdé wàkánà gbàdúgbà yọ̀ọ̀tàbà baladal kufr wa darul kufr ẹjọ́ tí ìṣèkèfè rí bá ti ń bẹ nínú òun kan kò wá ti kó kàn bẹ lásán ó ti wá di pé òun ló gbalẹ̀ tó gbà ní òní kọ́ńtróòlù òun ló gbà ní nígbà tí wọ́n á rí ọ̀rọ̀ ń wọ́n ní irú ìlú bẹ́ẹ̀ òní darul kufr irú ìlú bẹ́ẹ̀ òní baladal kufr dáyà wọ̀ àwọn kan ní báwọn kọ́lá sí wọ́n ní dáwò ní pé kí náà bí ń ṣèdájọ́ inú ìlú náà irú ìlú bẹ́ẹ̀ máa bọ̀ ọyẹ́ tí ìrìn àjò bí ọlọ́wọ́ bá ní dájọ́ bí dárò kò kódà láwọn inú àwọn mímu ní mímọ́ wọ́n lẹ́ni bá ń darí ìlú lẹ́bi jọ́jì ìlú ká ní ètò lẹ́bùtù ní darí ẹ̀ dáàrùn Islam ara òtò mi tábìlá tí wọ́n lọ́nà pẹ̀pẹ̀ ní dọ́làdù islam àti dárù ìmọ̀ wọ́n ní jọ sí islam bá ti bẹ nínú ìlú kan ó tó wá jẹ́ kóun ló jẹ gàba nínú irú ìlú bẹ́ẹ̀ ó ti dárù islam ó ti di dárù islam àwọn àlùfáà ti sọ oríṣiríṣi ti ọ̀rọ̀ mi a ní àbíwá ẹgbẹ́ òfin islam ló ń lò nínú ìlú ìlú bẹ́ẹ̀ dárù islam ni ẹgbẹ́ wọn tó lè lúwà yìí ti dárù àsọ́nà láti gbàdájọ́ ó ti dárù dárù islam ìlú islam ló ń bẹ́ẹ̀ àmọ́ṣe ìsìláà ti tẹ̀lé ìtàlùkàbọ̀ àlẹ́ àlẹ́ rahmatullah àwọn àni gbogbo kìíní ó lè mọ̀lẹ́ ìlú ọ̀rọ̀ gbogbo kìíní ó lè mọ̀lẹ́ kìíní ó lè mọ̀lẹ́ ìlú ọ̀rọ̀ ó lè dákọ̀ mọ́ wò náà ní pé ìlú kọ̀ọ̀kan kánà wulẹ̀ kejì kan ní dáàbò ìsìláà ti tẹ̀lé dáàbò ìmáà ṣé mùsùlùmí náà rẹ̀ sì sì dáadáa òfin náà èyí tó gbọdọ̀ mọ kàwá ní bóòlù àti rẹ̀ sì sì nínú wọn arákùnrin nàìjíríà nìkan kí lọ́pọ̀ nàìjíríà dárùn islam dárùn kókó wọ́n ní tó wá sí nígbà wọn nítorí lọ́jọ́ ajé ṣe mùsùlùmí lọ́wọ́ kẹ̀lẹ́ nínú lọ́wọ́ náà tí àwọn ọjà mọ́jẹ̀ fún wa alhamdulillah alhamdulillah kódà wọn fún àbí ìlú yẹn sọ yóò nánú ìbáàbí àdá ilẹ̀ alámẹ́sìlẹ̀ ìlérìà alẹ́pẹ́ àmàlà ìlérìà wọ́n ní kí ó sì bù kan bá ti bẹ̀rẹ̀ báyìí ti pèrú mẹ́rin ìsìlámù ni successfully wọ́n tó tó lásìkò ànábì bá mẹ́rin bá fẹ́ kó gbòjà lùkùn lórí ìsìlámù yóò ní káwọn sàábé ìdíje lọ́wọ́ dájú bẹ̀ pé tí wọ́n pèrú mẹ́ àmọ́ pé tó báyìí ti pèrú ẹ̀kọ́rọ̀ bá wọn jà ń bẹ̀rù tó tó fi ìlú pípé làǹdẹ́bì fi jọ́ọ̀jì ìsìlámù wọn ti pèrú nínú àwọn gbogbo lásìkò ti wà nínú ìsìn ó ṣòro mi wọn. ẹbí pé àwọn àfáà ìsìlámù ní ìsìn alámù ìsìlámù ló kù sí wọn àwọn àfáà ti kọjú àwọn onídàá sọ yìí tọ́nà àwọn àfáà àfáà ńlá ni ẹ ọlọ́mọṣà tó ń wá náà sí ìṣẹ́ni tí ò níbi tí kò sí wọn kọjú àti pé ní takasí mọ́lì màmúrọ̀ kí ló pé ìdọ́tò ní màmúrọ̀ ní àlàkà ilẹ̀ ìka kún ilẹ̀ àgbáyé kákún ilẹ̀ sáńlónú ayé ká máa pẹ́ pé ilẹ̀ kan ilẹ̀ dárò ìná ibi kan ní dárò ìná kìtàbùn kọ́yì ní wọn fi àbá àtúkọ́ lọ́wọ́ dára fún ọjọ́ kan wá náà sí wọ́n gbìyànjú bí ọ̀rọ̀ mímọ̀ púpọ̀ àmọ́ wọ́n lè mú àwọn ọ̀rọ̀ míì wá tẹ́sán pé yá àbùn àwọn wá rí lẹ́yìn àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ó bá tó ti wá àwọn afa àwọn ìmọ̀ tí ẹ náà gbọdọ̀ níbi tí ó dé ó jẹ́ pé àwọn àgbà àgbà afa náà máa ń lè ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ká máa dúpẹ́ lọ́dọ̀ náà tí láti wọ́n wíwọ́n wọ́n sì gbìyànjú iṣẹ́ púpọ̀ nípa ìtẹ́yìn lẹ̀ sí ìlú Islam àti ìlú dàrú kókó àti dàrú al-iman so ìwọ náà kàtà ìlú ẹ̀ inú gaba yìí àìmọ̀ ìṣe ń tọba dénú tíra ń tí ọ̀rọ̀ ta kan ọ̀rá mú wáyé ń tó kó sínú àti àwọn nǹkan míì tó rọ̀ mọ́ ó pọ̀ kọ́dá alákàtà ọ̀rá ń lè fáyẹ̀ amájíra wo rò pé ká bára wa sọ ní lẹ́bù àwọn ọlọ́mọ tí àtàwọn àgbọ̀ wà sí ká má sọ̀rọ̀ ọ̀rọ̀ tíra kò jù lẹ́bù tá bára wa sọ pé gbogbo olùtọ́ bá ti wà tọ́ọ̀ bá ti ní Islam ṣe dáadáa àbí ààyè kan lọ bá ti wà ọ̀rí ti ṣe ìsìláàmù dáadáa àbí iṣẹ́ kan ló ń ṣe tí wọ́n náà pé ń bí iṣẹ́ yìí ah! ìsìláàmù kan ní ṣe bẹ́ẹ̀ alìhíjìrọ̀ tó parí ìdọ́tún ààrẹ alìhíjìrọ̀ tó wà sí ìbátún ká kúrò nílùú bí tán ti ń bolúwa wórogún ká lọ ló tá a ti máa rí dúró ti ìmọ̀ ní wọ́n ti dàgbà lórí àlùmọ̀ yẹn. wàyí yaba kí a tún nílò àti dàkú màsà ìjírà yóò sì rí lẹ́yìn gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn wa nígbà níta amóyèdè láàmà ṣe ìjírà ìbára ti ṣírkì ìlà بلد الإسلام ومن عمل الشرك إلى عمل الإيمان هذا ما يكون في شيء ولو ربنا يجرى لنا أبو إن شاء الله ẹ̀rí lórí pé dandan wá ní ká máa ṣe jíra kúrò nílùú tán bá tún tẹ̀bọ ìlú ẹ̀ṣẹ̀ ká máa lọ bí ìlú ìmọ̀lì ìlú tẹ̀lé tọlọ́run ẹ̀rí rẹ̀ ní àlùkòrá ìlú wa lọ́rọ̀ tó wá sọ́nu sọ́rọ́tò nìta Quran chapter four aya ninety six to ninety nine olúwa ní. ọlọ́ọ̀ni ẹ̀rọ àwọn èèyàn kan táwọn màláìka gbẹ̀mí lọ́rùn wọn zọ́ọ̀lì mi àwọn fòṣèlú àmọ́ àwọn kòtò àwọn màláìka nílẹ̀ ní wọn yìí wọ́n ti sábò sí fẹ́ẹ̀ ní ara wọn. kára àwọn màláìka wa ń bi wọn fi ìmọ̀ kan dùn ẹ̀dẹ̀ yìí bẹ láyé ẹ̀yìn òun gbọ́ wà sí ní àdúgbò níbo ìdílé yìí náà wá sílẹ̀ ju aṣọ ayé ọmọ náà yìí ojú wọn mọ̀ sọ ni pé. a ní wọ́n máa fèsì pé kó dáa mo sẹ́dọ̀ àfihàn bil ó wù akáṣẹ́ sí i àmọ́jọ́ náà ń bẹ lórí ilẹ̀ ọ̀tẹ́ ni àwọn kèmèrè náà àwọn pẹ̀pẹ̀ nínú jarí wa wọ́n jẹ́ arẹ́ tí ọlọ́wọ́ bá ṣe ní wọ́n wà dáwọn ló pé wà sí àtàn fàtùhàjírú wọ́n jẹ́ arẹ́ tí ṣe mú ẹwà làmìtẹ́kùn ardùnláyì wà fà ṣe ilẹ̀ ọlọ́wọ́ bá òfẹ́ kọjá kẹwàá ta ìsúlẹ̀ ìbánà jẹ́ arẹ́ tí ṣe ìjọba wọn bá tẹ̀ púpọ̀ fàtùhàjírú fìyà ṣe bó yẹ kẹ migrate ní báládé ìlà ilẹ̀ bọ́lá ní à ah, ó yẹ kó nínú dúdú rẹ̀ ni. ọlọ́run tẹ́lẹ̀ gbogbo àwọn yìí na àwárún ibùsẹ́ ìpadà àwọn ẹja ìdámà ni olúwa má ṣe wà lọ́mọdé hàn lọ́wọ́. ajá náà má sì burú níbi tí èèyàn máa ń tẹ́lẹ̀ ọlọ́ni àwọn tá yọ lẹ́nu àwọn ọ̀lẹ yìí ó láwọn ọ̀lẹ kan nínú àwọn ọkùnrin àtàwọn ọ̀lẹ obe wọ́lúwẹ́dà àtàwọn ọ̀lẹ nínú àwọn ọmọ táà fúnlẹ̀ fíìsì nínú pé àwọn tèbèrè jẹ gàbáwọn lórí ó láwọn ọ̀lẹ tó ṣe pé láàyè tẹ̀tẹ̀ ọ̀hún àwọn òmọgbọ́ kankan wọn àgbèsè kankan lè ṣe fi sákúwò nínú ìlú tí wọn àti jẹ́ kán ṣìṣe nínú ìlú tí wọ́n fi kúburú lọ́lẹ̀ wà láyé àtà ṣẹ̀bí lẹ́yìn pé wọn wọn fún mọ̀nà tó lè gbà wọn ọlọ́lọ́wọ́ ọba yìí ọba tí mo ń sàmójúkú tí sì mo sàkóyí díẹ̀ ṣe fún yẹn ọlọ́mọ sàmójúkú fún wa olóyè wa. a lè àyà àyà ìjà mọ̀ pé ẹni tó bá wà nínú ìlú kan lọ́wọ́ ìsìlámù sí ọ wà nínú ìlú kan ẹ̀bọ̀n náà ni ọmọ ẹ̀sìn olúwa ní àwọn àdàmùtẹ́kùn àròsọ wáyé wà jà àwọn màláìkò ti nínú nígbà ọ̀fẹ́ mọ mẹ́sìlì wá pé àwọn ọkọ̀ ṣe ìsìlámù àwọn ìlú tó ṣé ilé ọlọ́wọ́ bó fẹ̀ tó ṣe ìjírà rẹ̀ táàkù kí lọ fẹ́ sọ fún ọ̀rọ̀ ọ̀bájọ́ náà tọ́lọ̀ bá wá ń sọ ilé ìdípa ní okú òní odidi ìlú mo tí ó ní ìra tí ó dé yóò ní bí ó ti báyà lára dáàbò kí wàá dẹ́sí ìdí ti ẹ̀kọ́ ọmọ ẹbẹ ládùúgbò kan àbọ̀ ń bẹ nínú ilé kan ọ̀wá rẹ̀ sì sí dáadáa ọ̀wá ní kú òun bẹ̀rẹ̀ gba nínú ìlú àbọ̀ kan ọ̀wá lọ́ọ̀ ní mọ́ kírun ọ̀wá lè fi irúṣẹ́ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wá tẹ̀lé tásìkò òun tó wá ní ìtọ̀ àwọn onígbà fọmọ lọ kírun ìwọ náà lè ní pé mo rí sáyẹn òṣìṣẹ́ yín mọ́ bá ní ẹnu nígbà tí ìrí bí ìlè ah ṣe ni kí wọ́n fún ààrẹ sílé ó tún wọ́n ní olúwa tiẹ̀ ni pé bọ́ọ̀ bá tí ìwà fi bọ́ọ̀ bá tí ìrí mi ọgbọ́dọ̀ tí yóò lẹ̀ ọdún ìpínlẹ̀ bá ti fi lọ́wọ́ bò ní gbọ́mù gádà rẹ ẹ jẹ́ ká lọ mọ́ dábàá tó dá sọ́lọ̀ ẹ jẹ́ á gbé ọlọ́run nínú ẹ̀mí wa ẹ jẹ́ á gbọ́ ọlọ́run sípò bíi pé kí tó ju bí tá a gbé àwọn tá a wò kán máa ń rẹ̀ bá lọ́wọ́ láyé ibi agbéwọ́ sí ọlọ́run máa ń rẹ̀ sáyé sílẹ̀ ọwọ́ wa ní ìjẹ́ ọwọ́ lọ́ọ̀ lè kírun lásìkò ọwọ́ àbí iṣẹ́ kan ọ̀lẹ́ kírun sásìkò ọwọ́ àbí iṣẹ́ kan ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ paramọ́fọ́lọ́wọ́ ọwọ́ àdìkẹ́ kan ìwọ̀ ẹ̀ṣẹ̀ lẹ́wù bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ ajẹ́ kí ni wọ́n bẹ́ẹ̀ ọwọ́ àdìkẹ́ kan ìwọ̀ ẹ̀ṣẹ̀ kí ni wọ́n fi ń tọ́ sí láàrínlá àlìhíjìrọ̀ wa jíbá tún àlè ló fi ẹ́ sí láti ní àlìhíjìrọ̀ kí á tún kú òru níbi ẹ̀ṣẹ̀ náà ara ìjọba wa ara kí yàrá ìjọ́ ni kú ò di ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ́ padà sí ibi ìtẹ̀lé tọ́lọ́ tó ní ibi ìná ni ọ ṣe ìjọ́ kú ò ní ibi ìná lọ́rẹ̀ fẹ́yàwó wọ́n bá sì ti níyàwó tẹ́lẹ̀ jẹ́ kíyàwó rẹ̀ ó jẹ́ ọlọ́run láníyàwó rẹ̀ ò sì jẹ́ ọlọ́run lè ṣe sáníyà ṣe sáníyà ṣe má sì bẹ̀rù bọ́ lówó kìí dà níbi kan báyìí táwọn tẹ̀sílẹ̀ ìmọ̀ ń kéde ní kí wọ́n wọn lọ́gbẹ́ àwọn tẹ̀sílẹ̀ ìmọ̀ ń sáré ìṣirọ́ kan báyìí fúnra wọn ọgbọ́ ọkùnrin kan wá bá nẹ́bí ó bá lóhun olówó adábìrin tó ti níyàwó níbẹ̀ nígbẹ̀yàwó kan sí òsì rẹ̀ bá tó pọ̀ bá ah, tó ah, ah, dé ẹni tó bá ti kó ní ìdí obìnrin lóòótọ́ àdéhùn pẹ̀lú àkọ́kọ́

kèé jọ káwọn ẹbí náà dáwọ́ jọ àtàwọn ọ̀rẹ́ ní ẹbí gbẹ́gbẹ́ ayé lápapọ̀ ọjọ́ tẹ́gbà bẹ̀rẹ̀ ìgbéyàwó wọn náà lọ rówó ilé owó ilé lọ rówó bẹ́ẹ̀dì wá di ẹni ó tẹ lọ́rọ̀ kan tẹ́lẹ̀ ẹni ó lè jẹ́ ní àwọn ilẹ̀ Yorùbá kan báwọn ẹni kan báyìí ẹni àwọn ilẹ̀ Yorùbá kí máa ẹni pàtàkì yóò ẹni òun náà kọ́mọ tẹ́lẹ̀ ní yóò jẹ́ ní rọ́bà lọ́gbìn lọ́wọ́ bàbá gbogbo àtàwọn ìyá wa mọ́tí sínú nígbà bá wá di pé kódà ìlò sí nígbà bá wá ń bí mọ́tọ́ ìfúnjì mọ́tí báyà ní tó máa rú okó báyà ní tó wá mọ́ra ju bẹ́ẹ̀dì báyà ní máa ṣe ló máa ṣe kíá báyà ní máa ra fíríjì ní alákàlẹ̀ gbogbo táwọn yìí náà gbogbo táwọn yìí lọ́wọ́ bá ti mọ́ ṣe yóò lọ́wọ́ yìí tó fi ṣe jùlọ ah, ah, òṣèlú púpọ̀ ìdílé ńlá wá ẹ̀kọ́ ní ìkìláàsì tó jẹ́ pé kẹ́ni tó sọnù lára wa láyé lónìí káàfin rí dààmú tó bá ìkìláàsì wọn ẹ bá ní gbogbo ẹrù gbogbo ìdí náà dáhùn àbá àfàrà wọn fáwọn ìkìláàsì sọnù ìkìláàsì tí ò bá ti sí ìkìláàsì wọn á lọ pọ̀ á ní ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ náà ìkìláàsì ọlọ́dà kọ́ mọ́ṣá ṣe ìkìláàsì fún wọn ọlọ́dà kọ́ mọ́ bá ìkìláàsì òjò kan wájú àníyàn wọn mọ́ṣá àti mọ́ṣá tó ń tọ́ lọ ìkìláàsì pàtàkì al-ikhlas ya ikhwa ló dábàá sí kó mọjá ní ẹkí ní jama àní ọ̀dọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala sẹ́rí ṣáàtù májẹ̀mú ni gbogbo gbèsè sí yàrá gbé tó bá ti lè ti jẹ́ pé torí tọ́lọ́ wọn láwọn ìsábà gbé sí yàn áhà lọ́wọ́ ìgbé sí yàn ọlọ́wọ́ máa dúró tì wọ́n náà wọ́n tọ́ lè torí tèmi sí ìjọba àti ọ̀bá àtàrí ìlú ìgbà ni alábìnrin mọ̀ sí sáàrọ̀ kan ṣe yìí àlèlá àwọ́dọ̀ wọ́n ìfẹ́ ìrọ̀lẹ́ ẹni bá lè gbé kiri kan lẹ́ nítorí tọ́lọ́ ìkan ní wù ó wá jẹ́ nǹkan ẹlẹ́ torí ọlọ́run àwọ́dà ọlọ́run fẹ́ ìrọ̀lẹ́ ọlọ́run ó fi nǹkan ní ìrọ́pò tó bá lè rí jẹ̀fẹ́ ni tó gbé nǹkan ẹlẹ́ bẹ́ẹ̀ náà lẹ́n tó bá wá sí nǹkan kan náà nítorí kíní nítorí ọlọ́run ọfẹ́ ọlọ́run yìí jẹ́ sáníyà nítorí bọ́ ṣe jìnà tó pé lọ kìí ṣe pé kò fẹ́ ṣe ìdìnà o kìí ṣe àníyàn tọ́lọ́hun kọ́ o kìí ṣe àníyàn tó ní ó fẹ́ ṣe tọ́lọ̀ lára ẹni náà nìkan o ìmí ìgan bẹ tó kó fẹ́ ṣe kíkí ìyàwó rẹ̀ lẹ́yìn wọn ọ̀pọ̀lọpọ̀ ọtí àwọn àti ìṣẹ́wọn ní báyìí wọ́n rí wọ́n rí èmi ni wọ́n wọ́n rí ìdí àbọ̀ àbàlámọ̀ ti sáà ní àyè mo ní mo bá náà láwọn ìbára kò rẹ̀ tó bá mi ṣe onímọ̀ sí wẹ́ẹ̀rọ̀ nìkan lọ́dọ̀ fi sáà ní ààrẹ tó ìyàwó lẹ́ẹ̀sì pé ọ̀pọ̀lọpọ̀ ọrùn wọn náà sábà wá ṣe tán náà ọlọ́run yìí bá wọn lọ́wọ́ sí tóra níyàn tó fi ṣe kìí ṣe ṣàníyàn tó lọ nígbà wá tí wọ́n ń ṣe ìyàwó ẹlẹ́gbẹ̀ẹ́ tó gbọ́fẹ́ disipili ìyàwó ọtí wá ń dẹ́rù ẹ̀yàwó gbọ́dọ̀ ìwò máa rí afẹ́ lẹ́gbẹ̀ẹ́ náà ọ̀nà wà rí ogun mẹ́kọ́ máa tó lè ṣe òtó lè ṣe àbí wà fẹ́ lẹ́gbẹ̀ẹ́ méjì wà rí mọ́ sí bẹ́ẹ̀ tó bá ti lọ ń gbé ìdí ẹ̀ wá sọ́rí àti ìtọ́fẹ́fẹ́ àti ìdí ìbẹ̀lẹ̀ ọ̀rẹ́ padà gbádà ọ̀lẹ́gbẹ̀ bọ́ ọ̀bá sọ́ra jẹ́ ogun pẹ̀kù láti rí lójú lójú ayé rẹ̀ náà láì fífú rẹ̀ ẹ jẹ́ ká lọ ẹ̀kíláàsì ó yẹ kí ọmọ ọlọ́wọ́ bá yàn bẹ̀ ìkíláàsì ìkíláàsì nìyà akílísù náwáyà ó sọ ní kí ó dà ń ké yìí ó wá ní kọ́ra wá ké yìí tí ó bá sí ìkíláàsì rẹ̀ tí ó sáré ẹ̀rọ náà èyí tó yẹ kí kí wọ́n jẹ́ sábà sí àlìjẹ́ ńlẹ̀ fún yẹn kí ni ó padà sí iṣẹ́ àti jàǹdà ẹlòmí ò bára rẹ̀ ní jàǹdà náà tọ́ba ni kí ni sáyé ló gbé wọn náà gẹ́gẹ́ ń wà ní kí ó tó ké ah, ìmọ̀ tí wọ́n gbé ẹ̀wọ́ náà ẹ̀rẹ́ gbà tí ò ní kí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ torípò lọ ó kàn lọ nímọ̀ yẹn torípò náà fẹ́ wò kó yẹ ẹ gbọ́dọ̀ gbà pé ládùúgbò iṣẹ́ onímọ̀ ni ah, wa àwọn alamọ̀ tí ó jù ah, àwọn ọmọ kíníkà tó mi àwọn ọmọ kíníkà tó mi اتقوا الله يا معشر الإخوة لم تكن لم تشاهدوا طبعا كل هذا الهجرة الله من آية agbọ́dọ̀ mọ kúrò níbi iṣẹ́ ta bá fẹ́ fà ń ṣe láti lọ́nà tó jẹ́ ìjẹ́ ìṣẹ́ agbọ́dọ̀ ṣe yíjírọ́ kúrò níbẹ̀ lọ sí bí tàà lọ sí bí ìgbà pẹ̀lú tọ́lá tọ́lá náà nínú ẹ̀rí tó tọ́ka sí yíjírọ́ lọ́rọ̀ lọ́wọ́ àlùkọ́lá tó wá sọ ọlọ́lẹ́yìn ẹrú mi jẹ nígbàgbọ́ olúwa ní ilẹ̀ ilé ọlọ́run ọba fẹ́ ilé ọlọ́run ní ẹmọ ẹjọ́ sì fún tí ó bá ti wà nínú ìlú kan tí ó ń jà ní láàmú ilẹ̀ ilé ọlọ́run ọba ó ṣe kí ni jàmọ́ fífẹ́ àná ilé ọlọ́run ọba àti ìlú ilé ọlọ́run tán ẹ̀dàkùn àwọn aráwà mẹ́lá gbogbo ìrìn ẹ̀wọ̀ ilẹ̀ mẹ́rọ̀ láti lò tán ẹ̀wọ̀ kí ẹ̀rọ lọ mẹ́ká ní yìí lọ́sọ́nà mọ́kúbárọ̀ wa lọ́nà kìnìyàn wọ́n lẹ́bi lọ́ta lálú wọ́n náà wọ́n pé ijó ní gbogbo bí ó tó kú fọ́mọ àmẹ́gbà àdámù ijó wọ́n tó wáyé wà sí àwọn ìdílé wọn wọ́n bẹ̀ sọ̀kọ́ wá bẹ nínú ìlú ọmọ ẹ̀rọ nínú ọmọ bára fà wà náà ikú bẹ́ẹ̀ nìkan tó bùnú yẹn ti dáwà

ẹni kó o lè gbé ọgá àbídání wàlá yóò pẹ̀tù ìlọ́wọ́ ẹni kó o ti lè jẹ́ ọgbọ́ àbídání jẹmọ́ tó máa ń gbẹ́ nìkan mọ́ mọ́ wọ́ra rẹ̀ pé ẹnìkan ní òjú ọgá tọ́lọ̀ bá ti jẹ́ ibi ọgá tó bá fẹ́ fà ọ̀ hàn wọ àdílátẹ̀yìn lẹ́yìn kálẹ̀yìn 1000 lẹ́jẹ́ ìwọ àdí nọmbà 989 mọ́nà wọ́n sì fà ọ́ láti nọmbà 989 yóò sì fà ọ́ wá sí nọmbà 1 kálùkù máa wo pé bó ló ti ṣe kò ní tó kàn wọ́n tá ló gbé ọ níbẹ̀ mo bá tó wá dé náà náà gan nínú tó máa tẹ́lẹ̀ adábà fi máa ń ṣera wọn ẹni ló fún ọmọ bẹ̀rù ọ̀fẹ́ ká ń gbọ́ ni ọ̀fẹ́ káwọn ìlú mọ́ gbọ́ àti ìmọ́ ọ̀fẹ́ káwọn ìlú mọ́ mọ̀ mímọ́ ẹni nínú tó ti tajà náà ọ̀fẹ́ ọmọ àṣọ ìjọ ajé tí ẹ nìkan olè ní gbogbo ìjẹ sí ẹ ìjọ ọkọmẹ nìkan olè ní gbogbo ọkọmẹ tó tẹ́ nìkan wọ́n pariwo à wo ìwọ a máa já ẹbọ ní ìwọ láàyò tó kéjú èsì tí òun ọbọ mú wọn nù má bẹ̀rù tó nìkan lóun ẹjẹ ọbọ má rí pé láàyò tó kéjú yẹ lọ wà ẹni kò ní já ẹbọ àbí dárí jọmọ ọwọ ìwọ tó ń tajà má lọ ah ẹnu ọmọ àtàbí adámọ́ lé wọ́n lè mẹ́nu bàyẹ̀ jẹ́ bẹ́ẹ̀ òdodo ni òdodo ni òdodo ni wàláì òdodo ni àmọ́ sọ rí gbà mí ibi á ti ń bà ọ jẹ́ nkẹ̀kẹ̀kẹ̀ lójú wa bẹ́ẹ̀ ti bí ọ̀gá ọ̀gbọ́n táwọn olóde kan wí á sáàtì kan kọ́ wàyí dáhàrọ́ dáhùrọ́ náà rafàbí láti tówé àti àtàhàlàhà lè sá náà tó dé tówé àti àtàhàlà

إذا أراد الله نشر فضيلتي حلا tọ́lẹ̀ tí ìyá tí kò bá kẹ́kẹ́rọ̀ òwe ya àtà aláàlẹ́ta náà àṣóòdè òwe ya àtà aláàlẹ́ta náà àṣóòdè wà ìdáà فإذا أراد الله نصر فضيلة على لسان محسود وإذا أراد الله نشر فضيلته فنشر ọlá tọ́lọ̀ ń bá fẹ́ polongo ẹgbà ní tó wù ìyá látàwọn èèyàn rò bá wọn fẹ́ lọ́wọ́ bó ọlọ́wọ́ fẹ́ polówó ọlá o sọ́lá sí lọ́nà fẹ́rẹ́ yóò lọ́wọ́ bó ìtọ́lọ́wọ́ àti ní pé tó

ẹni dáa gbọdọ̀ bí ilẹ̀ gẹ́gẹ́ oníkíní oní ohun àrọ́dà àìsùsù kíkọ́ká farọ̀fá àkàwà umi amìrìhì ohun fẹ́ jẹ́ ọgbọ́ ni wàhálà rẹ̀ náà bá gbíwá sekínú tó fi jẹ́ ọgá wà àrọ́dà já lọ bí ìtànẹ́lùwà Yusuf inú lálá ó ní inni ra'aytu ahada ashara kawkaban wa shamsa wal qamara ra'aytuhum li àwọn òyà rẹ̀ gbọ́ ọ̀rọ̀ pé ilú wa padà jọgá ní àárín gbogbo ẹ̀dàkùn tàbí ọlọ́run wá lò tó fi wá débi tó dé àwọn náà ní

na láti tòwé àti àdá. ya tó dé tòwé àti àdá. Àlàhálìta. Náà tó dé. Adájúwa Musa. Ejó oníbàbìrì àwọn ẹ̀ta fàmù pé wọ́n bí ọmọ ọkùnrin kan ní ó kí ni ìbìlá ọ̀nà lè fi wọ́n máa jù ẹ máa pa wọn ọlọ́ni a ah, ẹ máa pọ ọmọkùnrin tó dìbò ọ̀fẹ́ tí mú sẹ ẹyọ kan mú sáré lù ẹyọ kan ọ̀fẹ́ kó wáyé ayé lọ́wọ́ ń pa gbogbo àwọn eh, ẹ̀mí títí ìyàwó náà pa lọ́lọ́ nìkan ló máa yẹ thousands of people lọ́kùnrin ló pa thousands of children láwọn ọmọ kékeré lọ́kùnrin ló pa nítorí kí ni torí èèyàn kan ọlọ́ni ẹ̀ẹ́ ọ̀fẹ́ kí musa wáyé ó dà ìwọ gan lọ́ọ́ bá ń tọ́ dàgbà ilé rẹ̀ sì ni ó gbé kódà ìyá rẹ̀ tí mo bá lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ọdún máa ń sanwó fún lórí pé mo tún lọ́wọ́ rẹ̀ wáyé láàárọ̀ mọ̀ bẹ̀rù mọ́ ọba ti lọ́ta mọ́tò ní ni ìjẹ́ yóò gbé wọn bẹ̀rù pé àti wọn ló bí báyìí kí ni wọ́n á ti ọ̀tá ìrọ̀tọ́ ní bọ́ta rẹ̀ ní pọ̀ tó mọ̀ ọgbọ́n tí ò náà rí tó ní ọ̀tá mọ́ ń lé ní débi ìrè ni ọ̀tá mọ́ ti kí ni sọ́rọ̀ táà rẹ̀ gbọ́ táà tí ọ̀tá fẹ́ òun rò pò fẹ́ bá ti ẹjẹ́ ni tó wá níbi ìwọ náà tí wọ́n ń ṣe mọ̀háwálà ọfẹ́ ṣètò lọ́wọ́ rẹ̀ ọfẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ọkàn bára rẹ̀ lórí rẹ̀ ó lọ́wọ́ wọ́n pé ah èrí mọ́ sẹ́bà tí ẹ̀jẹ́ ló padà bí olórí wọ́n ìdá fún àwọn tí wọ́n ń bẹ lórí sunna bọ́ta ti ń pọ̀ lórí wọn ọ̀tá òǹgà ní ìpolówó sunna ẹ lọ́wọ́ sunna ń gbọ́ àwọn èèyàn mọ́ gbogbo ti sunna ó ní bó ti ó ní kí ń gbéjọ́ mọ́ ní bó ti ìgbà tó gùn ní pọ̀ sí ń da sunna yàwó yẹn padà wá ń wò pé ẹ̀yà àti sunna kílẹ̀ ń wí gan-an àfẹ́gbọ́ kálùbọ́n mi náà wọ́n ah, ń bá àwọn kí ní ìlẹ́nu wọ́n ti tọ́jú ìjọ ṣúnà bẹ́ẹ̀ láti pariwo wọ́n gbé bíkì fún yàwọn wọ́n gbé bíkì fún yàwọn ìjọ àwọn èèyàn padà mọ̀ pé ń parọ́ ọmọ wọn ni wọ́n gbé ní òkè fún ìyá wọn wọ́n parọ́ ọmọ wọn ni àparọ́ ọmọ wọn ni wọ́n tún yá ìpàyídà láyíra ìpàyídà láyíra tọ́mọ wọn ọmọbìnrin tó bá ilé flọ́ọ̀rì ń fẹ́ wọn ní ọkọ ẹ̀ tó rí ọmọ yín mọ́kànlọ́mọ yóò sọ ní pé mọ́mì ní ìpàdédà láyíra ìtumọ̀ láyíra ní ìfà àlàáfíà ní tó díjọ́ gbé di alkiyama ayọ́tọ̀ bí a ìrọ́ ní tọ́ ìgbà àwọn bá súnà ló kọjẹ́ bá súnà ló kọjẹ́ àwọn yẹ́ padà wọ́n gbọ́ súnà bẹ́ẹ̀ máa gbọ́ súnà ní kódà súnà láyé bẹ́ẹ̀ báyìí yíò lọ́dọ̀ ayé súnà ó náà nìjọ ti padà ń wọ́bẹ̀ ẹlòmí náà wà padà wà fọ́ọ̀sì ti pé èmi náà mọ̀ pariwo súnà òun ṣe o amúnákàrà ó pé ó dàbí kiri ìlókù tí tí ń ta tẹ́mi náà wọ́bẹ̀ ìdínú ọ̀tá máa ń lé ní débi èrè ìjọ ọ̀tá bá ti ń gbógun ti yàn máa lọ rí rú pé ah ló bá jẹ́ ń kàwọ́ láyà ní ah, ah kí ló di bẹ́ẹ̀ náà lùgbọ́n tó máa retí pé bẹ lọ́nà bẹ́ka ń bẹ̀ mọ́ kí náà kó kọ rẹ̀ bíríìjì ọ̀tẹ́ dọ́là tí mo gbé ọ̀rọ̀ yọ ọ̀tẹ́ tó wá di kíni lóòyàn kan náà sọ náà ní ìmọ̀ apá rẹ̀ o kọ̀ máa rí abíjì lọ́sẹ̀ náà sọ dé ní sọrí ìtumọ̀ òkò ni pé ọ̀tẹ̀ jíjẹ rẹ̀ ní o àmọ́ ọ̀tẹ̀ làwọn láwọn ń bí ọ̀tẹ̀ ló wá di kíni ó wọn náà wọnú gbèsè ayé ọmọ arákùnjú ìtú pọ̀ àìmọye èèyàn táwọn èèyàn fẹ́ rán lẹ́wọ̀n ẹ̀wọ̀n ló ti gbàdí wọ́ta wáyílá ara dára náà rọ́fọ́dé láti àtà àdáyíká náà tó dé àtà

ardullahi wà ṣá ardullahi ilé ọlọ́run ọba fẹ́ má ma ṣe ilé ọlọ́run bí epo fún ma kò fún òṣè kí ni dábàá tó dáa sọ́lọ́run táwọn ìyàtọ̀ bá ń fúnlẹ̀ mọ́ mọ́rù bí alẹ́ máa fún wọn mọ̀ kúlẹ̀ lọ́wọ́ bá ṣe kí ni àyè ó gbọ́ má sì máa bẹ̀rù bẹ́ẹ̀ nìkan jẹ ọ̀bọ kò sẹ́ni ó lè jẹ ọ̀bọ àti bá ń má sì máa ju ọfẹ́ gbé rẹ̀ gẹ́gẹ́ ọfẹ́ gbé rẹ̀ gá kò ó lè ju ọdún nìkan àti bá ń anábì ni lam samaat al-ins wal jinni an yanfa'uka bi shay' lam yanfa'uka illa bi shay' qad katabahu Allahu lak وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف شو أنت داري لا مش فداري لا منا lóbi tí mo gbé yẹn bá kóra wọn jọ wà lẹ́nu kóra wọn jọ àwọn ẹni ká kó dé lórí pé ìwọ lágbájá ọmọ lágbájá abẹ́ gbé ọ sípò báyìí abẹ́ sáfàní báyìí fún ọ ọlọ́ọ̀ni wọn lè alábìnrin wọn lè sáfàní kankan fún ọ àbí tọ́lọ̀ bá ti kọ́ ọ

ẹni tó wá jẹ́ mọ̀háwálà àbàtí jẹ́ àjà ìgbó ayé òní ṣe kíníkan mọ́ kíníkan ìwọ́n náà wọ́n bẹ̀rù ìrárá dáwà wá àti kan pọ̀ níbi ìṣẹ̀lẹ̀ kan tí mo rọra sọ lẹ́ẹ̀kan ìṣẹ̀lẹ̀ ẹni ọ̀sẹ̀ sì yàjẹ́ tọ́lọ̀ wá ṣàpàrà sílẹ̀ kan máa lọ kó máa lọ máa lọ kó àmọ́ bí wàá sí ìlú bá ti tò tó ah, ẹni ẹlòmíì ni wàá sí ìlú ti tò ẹnu kí ni torí jáde lórí rẹ̀ síbá lóun fẹ́ mọ́ sọ fún ara òun tí ìgbà tó sọ́ra rẹ̀ kọ́mọ́ tó kó báyìí kìláṣì òun pọ́sìtìlá mi jẹ́ wọn kó náà máa lọ rí sáàtàn jẹ́ tí wàá sọ nǹkan náà dàpọ̀ tí onímọ̀ pé ọlọ́ọ̀kan mọ̀ọ́mọ̀ fẹ́ pọ́n òun nínú òun máa rò pé mímọ̀ ti rẹ̀ náà ni ọjọ́ abẹ́ lọ ti lọ ti lọ ìwọ bọ̀ ta ló ṣe bẹ́ẹ̀ jọmọ́ ṣé wọ́n tó bá kọjá yìí rẹ tó bá tó bá lọ rí fàárí àbọ̀ sí gírágá àbọ̀ òkú ọ̀nà lọ tó bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ọgbọ́n iye ogun ọdún iṣẹ́ kí ni dúnà fẹ́rẹ́fẹ́rẹ́ ọlọ́pàá wọn الإمام البغوي عليه رحمة الله وهذا سورة الله وهي a ní ìdí ayá ẹkú nínú ìbùkẹ́ ìlọ́lọ́wọ́ bá fẹ́ tó fi sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ ayá ìsọ̀kalẹ̀ fáwọn mùsùlùmí kan ní àwọn mùsùlùmí wo alẹ́rí ìlẹ̀bí mẹ́kà tẹ́wọ́ lẹ́mìí àti àwọn mùsùlùmí láti jẹ́kù nílùú mẹ́kà tàbí ìjìlájọ́ náà ọlọ́wọ́ فإيايا فاعبدون والدليل على الهجرة من السنة tọ́ ẹ̀rí ló yí pé jíra iṣẹ́ kò lè kánijọ́ gbé gàdùkì àmà nínú hadithi òun náà tún bẹ̀rẹ̀ ó lọ́rọ̀ tá nàbí sallallahu alaihi wa sallam sọ pé anábì ní la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawba anábì ní ìjírá ò lè tán kò lè tọ́ títí tí ó fi dìgbà tí ò ní sí tútù mámá torí àsìkò tọ́lọ́wọ́ mò ní gbà tútù mámá ìbọ̀ àmọ́ ló pè ìgbà tọ́lọ́wọ́ bá ti gbà tútù bá ìjírà òní sọ tútù bá yìí náà ò sì ní stọ́ọ̀pù tọ́lọ́wọ́ máa gbà tútù bá tẹ́kùnlọ̀ àṣàmsó bẹ́ẹ̀ni máa nígbà kíkẹ́ níjẹ́ra ó sì máa lọ títí jọ gbẹ̀gbẹ̀ ọlọ́mọṣà àwọn alágbọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọṣà àti ọ̀rọ̀ rẹ̀ yẹn tó fún un ibi láti wọ́n ìṣàwọ́ ọjọ́ ṣẹ̀ṣẹ̀ lọ a ti gbàgbé díẹ̀ a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa sọ̀kánà àwọn ọ̀tá àlàmúlẹ̀ ìlú káràmì ìwà ìjẹ́ fún ẹ̀yẹ líla ìyá kan ẹ̀lìmọ̀ náà fẹ́ àrùn ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء الى بعدين صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه ان شاء الله ìgbìlá ìgbìlá lọ́la látọ́sí ẹ̀wà tí mi rí gbogbo ẹnu sọ bóun alkọ̀tọ̀ lọ́wọ́ sí lọ oníjókòó kan tí mo fẹ́ àpẹẹrẹ lọ́la tó sì wà very very ṣé wàá tètè bí àti òun tètè bí ìlọ wa tó yọ sí pé àtìlábẹ́ parí kíra yìí ní ọ̀sẹ̀ yìí káwá máa wúbọ̀ bó ni ó ti lọ àmọ́ lọ́wọ́ sábà ṣe ní ọrùn kò sí sí bóyá ẹ̀rọ bá dúró bẹ̀rẹ̀ lẹ́ṣọ̀n kò ní ká ọ̀tọ̀ sí ẹ̀ bóyá lẹ̀ lọ́nà bá ní gbogbo nǹkan lọ́wọ́ tí ẹ kó lọ àlèwà sábà ìjọkọ̀ ọlọ́mọṣà ṣe ní ọkọ̀ ó balẹ̀ sọ̀rọ̀ bóyá náà ní o anusua one two three four five six sáwọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe pọ̀jù báwọn ah ìdí pa ọ̀rẹ́ seven thirteen ní kúrò àwọn seven questions third number one doctor for the next abdullahi aljudẹ lọ́kọ̀ àwọn àtọ̀kọ̀ abdullahi aljudẹ náà máa ṣe lọ́nà fún ìpínlẹ̀ àwọn òṣìṣẹ́ tóyì ìbéèrè àárọ̀ àwọn ní tó bá di alẹ́ ìbéèrè pé kí ni ìbéèrè yẹn náà ipa àdábí àwọn àdábí ọlọ́wọ̀ ní wà ní ohun ìjọ ìgbésẹ̀ ìpínlẹ̀ حديث يعني لا ترى النبي محمد صلى الله عليه وسلم حديثنا عن ابن البخاري سوى نوع في حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما <clears throat> وعن الصحابة أجمعين ابي عذاب يتوجه إلى القيامة قل إنكم محشورون حفاة عراة ذرلا وفي رواية بهما أنا بالنسبة ما بين يوم القيامة حفاة rọrọ àdúgbò bàtà àdúgbò aṣọ lọ́rùn wóòrùlà gbogbo ìdájẹ́ wa tó ti dájẹ́ fún wa gbogbo padà gbogbo ìkànnà wa lọ fún wa bẹ́yà wa bẹ́ gbogbo padà búùmọ̀ àlè ní owó kankan náà ọwọ́ akóso ara pé kàmá bàjá ẹ̀nà awùwàlà kọ́lùkì lọ́ọ̀ìdò olùwàsọ́lá alùpùpù rà níbẹ̀ àti òní pé máa ti kọ́ bẹ̀rẹ̀ lẹ́dà yín bẹ́ẹ̀ la máa dá yín padà sí níjọ́ aṣùgbọ́lẹ̀ nù ya wa kúrò láti wà lóòótọ́ agbèrò wa ni abẹ́ wa kan àti ìdá àmú kankan dání wáyé ayé àwọn ọmọ wa nira wá sí ó ní bẹ́ẹ̀ láti dàkà lóṣù padà ọlọ́run kúrò wà á dáná àlẹ́ iná iná kún náà fàáyé àdéhùn ní láti ṣe láti sọ̀rọ̀ وأول من يقطع يوم القيامة إبراهيم gbogbo ẹ̀ máa ń bẹ ní òhù sọ pé ṣe àtọ́nù ìwáyà sọ pé àwọn obìnrin ọkùnrin àtọ́jú wàhálà àjọ náà ọkùnrin àtọ́bìnrin náà yàrá wọn àmọ́ gbogbo èèyàn tó wà ní òhù yìí gbogbo wa náà lásọ padà dá lásọ padà àtọ́jú wa ni àwọn àlùmọ́ni ẹni tí wọ́n kọ́kọ́ wọ̀ lásọ ọjọ́ náà ẹlẹ́gbà Ibrahim alìsàlátú ìsàlá àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ ní wọ́n kọ́ wa máa láàmọ́ kọ́ bá sọ lọ́rùn lẹ́yìn wọn àsọ̀lẹ̀hùn àwọn ẹni rí aṣùhàdá ṣùgbí kàtígórì báwọn yẹn tí wọ́n jẹ́ ní eré òun náà ni wọ́n ti máa bá sọ ní ọ̀nà tòkú owó ti rà ta ni ó rẹ̀ sísáìdì kálukú wa láà wọ́n béèrè pẹ̀lú ara nǹkan kọ̀ọ̀kan tá a gbọ́dọ̀ o ọ̀rọ̀ tó wà ní akọ tá a sọ táwọn ọkọ̀ wọ̀ ní Abdul Bashari Abdul Bashari ní ẹgbẹ́ tó wà nílé ọ̀tọ́ ti kó wa jọnu ọ̀tọ̀ wá ní fìyàbò jàǹdà aṣọ àlìjánná ọ̀tọ̀ wá nínú èyí olúwa o kọ́ṣà wà wá náà láṣọ àlìjánná o àwọn ọmọ náà láṣọ tí wọ́n ọlọ́dà kọ́mọ́jọ wọ̀ ọ̀run wa wọ́n já sínú ẹjọ́ wàṣọ aláṣọ wọ̀nà yóò já sí pé everybody ló wà ní ìwò àmọ́ ẹni tá kọ̀ọ̀kan bá sọ lọ́rùn rẹ̀ ó dé dání àlẹ́gbà ìjọba àwọn àgbà ni kéyìn ń lọ pé àlẹ́bí Ibrahim lọ́wọ́ àtàlẹ́gbà Muhammad náà láwọ́lá láwọ́lá ẹni ó lọ́lá jù ní àwọn àlẹ́bí ọ̀rọ̀ àlẹ́gbà Muhammad sọ̀rọ̀ àmọ́ náà wọ́n bá mọ̀ mọ̀ mọ̀ máa yọ àwọn nǹkan kan lẹ̀ fáwọn ànẹ́bì kan tí mo fi lè pọ̀ wọ̀ nìkan lé ẹ máa wọ́n sọ́lá bàbá náà wà mọ́sá ó ní ẹni sọ̀fà yìí tó ka bí ìrìnsálásí wàbí kàláàlì ọlọ́ni rẹ̀ Musa rẹ̀ Musa ilmi sọfáìdò èmi ọlọ́run kalẹ̀kalẹ̀ sàílẹ́sà bí rìsáálá tí ẹlùkí mo gbé mẹ́sẹ̀jì mi fọ́ wà kàláàmì mo tún wá ń bá ọ sọ̀rọ̀ nínú gbọ́ ọ̀nà lọ́rọ̀

tó bá nǹkan bẹ́ẹ̀ rí mi kódà máa wo àpáta nǹkan kó ṣẹlẹ̀ sí níṣẹ́ fa inni takọ́rọ̀ mọ̀kánà tápàtà ní bá wá sí dúró tó rí mẹ́lì bó ti wà pàṣọ pátá àwọn ní ìwọ́n lórí mi alamma tajalla rabbuhu lil jabal anígbọ́n náà kàn rárá fara hàn pátá ọlọ́run náà ó kàn fara hàn pátá lásán ní àbá kí làpátá nígbà musa rí àpáta tó fọ́ lójú rẹ̀ èé tí ò rí lú ẹ̀rí musa náà dákú ó fẹ́ǹtì lẹ́kàn náà mo láti lọ bó láti bọ̀ ní pé àpọ́nlé a ti fún musa nù sọ́nù àpọ́nlé tá a ti fún àlẹ́gbà ìbọ̀rọ̀ yìí nù ní pé tó bá dijọ́ náà ti kálukú wà ní òwò ẹni tí a kọ́kọ́ bá sọ lọ́rùn rẹ̀ ó ní dání. àwọn onímọ̀ wa gbọ́rọ̀ kan yẹ̀ wó bẹ̀rù pé nígbà bá lànàbí ìbọ̀rọ̀ yìí nù ní kí lànàbí ìbọ̀rọ̀ yìí wá sí fọ́ lọ́hùn tó fi gbà wọ́n ní dọ́là wọn tèbè yìí fẹ́ dáná sun anẹ́gbà Ibrahim anísọ́lásọ́lásọ́lá wọ́n já sí òhun dọ́nà ìwòwò ọmọlúwàbí lànẹ́bí Ibrahim wà ìwò tó ti já sí ojú gbogbo ayé tó ti dáná ojú everybody náà ti ń ti lọ bí iná ní òhun mo lè lọ́ọ̀tí wá wò pé ẹ̀yìn ti bẹ́ fẹ́ tàbùkù rẹ̀ lójú ẹ̀yà aráàlú yìí nìkan ìlọ́lọ́run wà pélé iná kan alé lójú gbogbo ayé níjọ́ gbé ìlànà kìlá wọn. ṣé wọ́n tábà kọ́kọ́ rásọ lọ́wọ́ èèyàn pé á ẹni yí àmọ́rí òun rẹ̀ mọ́ ta ni ó jẹ́. Nàbà Ibrahim Alayhiṣẹ́lá. Fọlọ́ mọ́sá Muhammad àti ìgbà wọn nàbí ọ̀rọ̀. Náà nàbà fọ́ fọ́tọ̀. Náà nàfà mọ́ Kíkà àgbàdẹ́ tó pẹ̀rọ ọláwà rẹ̀ ẹni tó tó pè ń kún ní àdìsí wa lórí lóòótọ́ àwọn àlùfáà mọ́ ní ìkọ́mọ̀ náà lórúkọ àbá náà fi máa ń gbé àwọn ìdájọ́ kan wá fún àbá àmọ́ tó gbogbo ti ń bẹ lórí ìlú ọmọ ṣàdúrà àwọn ọmọ sọ̀rọ̀ àforíjì rẹ̀ ti máa ń pè tí wọ́n sì tún wọn jẹ́ olùṣèpẹ̀ fún nílò ọmọdé àlùkìyàmù tí wọ́n tún jẹ́ ìgbé nílò ọmọdé àlùkìyàmù orí ìrùn pípé ọ̀nà àìsí ọmọ wàhálà tàbí nọ́mbà tó kàn nọ́mbà kílò kan rẹ̀ nọ́mbà kílò wà wá fọ̀ tẹ́lí tàbí nọ́mbà fọ̀ ó ti lọ́nà ìrìnà nọ́mbà fáìlì pẹ̀lú fọ́tọ̀ rẹ̀ àkórèlé Ego. Hey, a máa sún a máa sún òkú wọn pè ok tọ́gbù ọ̀dìdì òkú ẹ̀ tọ́ì àwọn tí ẹ̀pàá láìpẹ̀rẹ̀ gbogbo òkú tó bá kú pátápátá kò sí òkú kan tí ó ẹ̀skéèpù ìbéèrè àwọn aláìka kò sí òkú kan tí ó ṣe kíni tí ó ẹ̀skéèpù ìbéèrè àwọn okùn omi ni o bá dáná sun ni o torí pé kò sí bá bá ti dáná sun náà nǹkan kan ó sì ṣẹ́kù ní kíni jẹ́ ẹ̀mí rẹ̀ ti jáde àwọn afáwà gbé mọ́sálà kan yẹ̀wò náà ìpè ẹ̀mí o tẹ́mi nìkan ni wọ́n wà bílẹ̀ àti wọ́n mọ́ ń bẹ́ẹ̀ lẹ́ padà tó kù gbogbo òkú tó bá ti wọnú sàárì báyìí ó dẹ́ ìlú padà sí ní bóòlù ó ti wá lọ ọlọ́run Allah subhanahu wa ta'ala òun ló mọ yóò fi ṣètò rẹ̀ lọ́wọ́ náà tọ́tọ̀ alẹ́kùn mùsùlùmí. Hmm. irun jẹmọ́ ìyá rẹ̀ wọ́n ti kírun jẹmọ́ àtọ́sí ìfọ́mọ̀ níjọ láti àkẹ́kẹ́ ìfọ́mọ̀ fún lọ́dún àtẹ́lẹ̀ aslan generally nínú kí ṣe ìfọ́mọ̀ fún nàdì ìwọ̀n rẹ̀ nìkan làmọ́ ṣe ajẹ́kẹ́ ìmọ̀ ṣe ìfọ́mọ̀ fún lọ́dún àná àti àmàlẹ́ nínú àìmọ̀ ṣe ìfọ́mọ̀ fún nàdì lá tọ́yì masala kan wà o. mọ́sálà kó ṣe kí ni ó wà lábẹ́ bẹ́ẹ̀ náà sí bàbá láàrin ṣe ìkọ́mọ̀ mí fún ọmọ nígbà bá ti kí wọn rẹ̀ tí wọ́n bá wá kí wọn rẹ̀ yẹn mọ́sálásí kan tí wọ́n ti ṣe ìkọ́mọ̀ ẹnìkan wá dé ó fẹ́ kí wọn rẹ̀ yẹn ìjọ tún lẹ́sẹ̀sìrì kó ṣe ìkọ́mọ̀ ó tọ́ kó ṣe ìkọ́mọ̀ bọ̀ ṣe ó kò pọ́sìrì kó ṣe àwọn àgbà ní sí ìtọ́ ti ṣe ìkọ́mọ̀ mọ́sálásí òní tẹ́lẹ̀ ìkọ́mọ̀ yẹn gbé gbogbo ẹni tí ó bá tún máa wá kírun ní ẹ̀yìn ìgbà náà wọ́n sì mú ákàrù wà lọ́pọ̀ náà sọ́hábà lọ́pọ̀ Ìgbà tí? Ìgbà tí wọ́n Okay. Báwo ni wọ́n fi? Ah, argument yẹn lọ láàrin àwọn mùsùlùmí àti christian wọn kápá respond sí ìlú kan wa ó ní pé intanfẹ́ ti mú wọn àwọn náà láwọn fẹ́ fi mú àwọn mùsùlùmí pọ̀ ah, ọlọ́run ibi tán musa àtọ́lọ́wọ́ sọ́hánà wọn ta ẹ̀fà ti sọ bó ti rí nìṣó ọlọ́run ọba kàn fara hàn àpàtà ìbéèrè tí wọ́n béèrè ni pé àwọn ọ̀rọ̀ náà wá jáde ní ọ̀rọ̀ táwọn alùsùn náà àtàwọn oníbíbí àná máa ń béèrè lọ́wọ́ àwọn àrùn sùnà bàbá tó sọ́dọ̀ sọ́kọ́ náà wọ́n bá máa ń sọ̀kalẹ̀ lílà sàmà ìdúnìyà ayé ẹ̀kọ́ fi kulli layla nítorí wá bẹ́ wá wá sánà ayé òun tí ó ń kú olórí àrẹ ara àti rẹ̀ ní àbíbò àwọn àgbáà ní àwọn mọ̀sáìsì báyìí ibi tí mọ̀ wà ò tó le ó sì kọjá ìmọ̀ ó kọjá kí ni jẹ́ wà ó kọjá ìlànà nígbà táàfi rẹ́ni tó sàlàyé bó ti lọ fún wa àwọn oníṣe kínú jama káà náà mọ́ wọ̀bẹ̀ káàrẹ̀ tó wá jẹ́ tí ṣe mùsùlùmí òun ló wá àkílò ọba wa pè ó gbọ́dọ̀ fọlọ́wọ́ ọba wí ẹ̀dá rẹ̀ ẹ̀dá ọlọ́run ni tó bá ti kú láàyè kan kò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ mọ́ wa ni pé ó ọba fara ìgbọ́n lọ́wọ́ bá ń bẹ sọ́mọ̀ láàyè rẹ̀ náà bóòrọ̀ lọ́wọ́ bá ṣe ń kọ̀ǹtú òde lọ́lú ayé ọba tó lágbára àti lè mọ̀ kọ̀ǹtú ayé láti sọ́mọ̀ ẹgbọ́n bá kú sọ́mọ̀ náà tó wálẹ̀ ó tún lè mọ̀ kọ̀ǹtú sọ́mọ̀ náà láti bó onígbò ló lè ká pa lórí gbogbo àwọn kan Allahu ta'ala àfẹ́ English English ò náwó tẹ́lẹ̀ ẹ̀yẹ́ yẹ́ kí ni ọ̀nà àbí fíjì ọwọ́ náwó tẹ́lẹ̀ دحية دحية دال حاء يا تاء نعم تفضل sọ̀rọ̀ dáadáa wọ́n sọ̀rọ̀ bí alákọ̀ ìmọ̀ wọ́n sọ̀rọ̀ bí alákọ̀ kí ayọ̀ ìmàlówó ti gbẹ ayọ̀ bára ọ̀la fún ìbéèrè ni pé a ní ìgbani kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó padà a ní kápá àti gbẹ ní láti gbé pẹ́ẹ́bẹ́ sí abá àmì ìwọ́n tó wà mọ́jú wà sí pé ní ẹ̀bá ṣàdúrà ẹni tọ́lọ ní kò ní lówó wọ́n àwọn táwọn náà mọ́ wọ́n nínú ayé ni sọ pé ẹ máa ní ìlú tó máa jẹ́ bí master book ibi gbogbo àlámọ̀ ibi gbogbo ètò níbẹ̀ ní kíni níbẹ̀ ló máa sórí ọ̀tọ̀ ní aláwùsọ̀ màṣúù aláwùsọ̀ màṣúù ibẹ̀ òun ni gbogbo àlámọ̀ yìí níbẹ̀ ló wà máa wo Ọtọ wá fọdụ kọjá táwọn ìbẹ̀ lọ́wọ́ àwọn màláíkà tí wọ́n máa ń kọ nígbà tó ma bá ti pé oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ìgbà yẹn ni wọ́n umaru wọ́n pa wọ́n láti ẹ̀ka kọ̀ọ̀kan mẹ́rin sọ pé ṣé àwọn ni wọ́n kọ kádàrá yẹn ni máa nìyàn. tí ń bẹ́ẹ̀ lò ya rẹ̀ ni wọ́n sọ wípé tọ̀ mọ́ ti bẹ́ẹ̀ lo kámẹ́rà rẹ̀ yìí máa kọ́ ti rí oríṣi pè yìí ti ayé rẹ̀ bóò ni ó ti tó níbẹ̀ ni ó ti kọ́ àwọn kan ní ó kọ́ àwọn kan kan láwọn wà kí ni wà á jẹ nìyí igbó lọ kú ò láyé òun ara rẹ̀ àti irúṣẹ́ wo lọ́ọ́ máa ṣe láyé yóò kọ́ fún ara nípa àwọn àláìka kan ṣe kí ni yóò kọ́ wá ṣe ìyọnu àó ṣáìsì lọ́ọ́ máa jẹ́ ni àbí ṣẹ̀kíyù àwọn àláìka ni ó kọ́ àbí ló kọ́ fún ara rẹ̀ sọ́rí tí wọ́n kọ́ pé alóòlù kọ́ ni o pé àwọn àláìka ni wọ́n kọ́ ni o nínú láwọn olùmọ̀ àkúrù dídé yẹn wà bẹ́ẹ̀ pé tọ́ yóò kọ́ fún ara rẹ̀ pé 60 years lòun ó lò láyé àbí àwọn màláìkà ó kọ́ fún pé 60 years ni ó wà láyé sọ pé ní tó wà lọ màláìkà kò fún àwọn lọ kí mo ti láwọn olùbàkúrù wọ́n ti wá sàlàyé ẹ̀ pé àmọ́ tó bá dàgbà tó pọ̀ mọ́ 45 years yóò padà sàdúà kan ìyọ ọlọ́run lákòjẹ́ ní ogun lórí dáadáa ọlọ́wọ́ ó wà lọ́wọ́ rẹ̀ ó wà jẹ́ kọ́ sílẹ̀ pé yóò wà ni ó wà gbà yóò wà padà yóò wà yí kádàrá padà àwọn kádàrá ti ń bẹ lọ́wọ́ àwọn English كنت أبلغ الله سبحانه وتعالى بمنه وكرمه وعز أن يزيد وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته